سلام يا مرجلا للفجر Allahu akbar. Òun tí wọ́n sọ Alukurani kalẹ̀ ní àti sọ́mọ̀ láwùlì Mahfuz wọ́n wá sọ kalẹ̀ sí sàmà òdúnìyà òru tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní òru lẹ̀ láti ọ̀pọ̀dìrì. òru tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ láti lọ láti ní olówó ìmọ̀ fúzi sọ́mọ́ ayé ń bì òru tí wọ́n ṣe bẹ́ẹ̀ òru náà ní òru lẹ̀ láti ọ̀pọ̀dìrì. òru yẹn wọ́n á ní olóore ju alfushari lọ eighty three years olóore ju kéèyàn sí lọ fún eighty three years lọ. wọ́n á ní òru yẹn olóore ju kéèyàn sí lọ fún eighty three years lọ. òru ẹyọ kan ṣoṣo. òru ẹyọ kan ṣoṣo tí wọ́n bá ti sọ pé one is equal to eighty three. ẹ̀yọ́ ọ̀gbìn mọ̀ lọ. one equals to eighty three years. one tó ṣe déédéé eighty three years ó tún lé díẹ̀. ó tún lé. one yẹn lágbára pọ̀ nìyẹn o. x is equal to eighty three years. wọ́n wá ní kẹ́ wá find x. S is equal to eighty three years find X I want that wá ká. bó tiẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ìsáàbù tí wọ́n fi mọ ní látò kọ́jú rẹ̀. lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ìsáàbù tí wọ́n fi Money. owó ní. bẹ́ẹ̀ni formula? Money. onífọ́múlà. ó ní tí wọ́n lu ìsáàbù rẹ̀ tó lọ pé àmàdáyànà tọdún yìí òru báyìí lè ọdún yìí tí wọ́n kẹ́ tiẹ̀. àwọn àgbàlagbà ló lè yàn. àwọn àgbàlagbà ni wọ́n ní. wọn àfọ̀nká. àfọ̀nká ṣùgbọ́n yìí tí fún general òun twenty seven. twenty seven ni wọ́n fún general. owó ọ̀hún náà làwọn wà náà yìí. owó ọ̀hún náà làwọn náà yìí. àwọn ẹni ọlọ́run tí wọ́n tóbi tí wọ́n làmì dáadáa wọ́n pọ̀ àwọn ẹni ọlọ́run nígbàgbọ́ sí kàrámà wọn. sọ̀rọ̀. àwọn ẹni ọlọ́run tí wọ́n tóbi tí wọ́n làmì dáadáa wọ́n pọ̀ ẹnìkan jẹ́ òní oní ànábì òní mùjísà kẹ́kẹ́ kùránì nìkan ni mùjísà tí wọ́n fún ànábì Muhammad. ó lé ànábì òní mùjísà kankan bẹ́ẹ̀ kọ́ ayé nìkan ni mùjísà tí mùjísà tí Muhammad. ànábì lajà fún lajà fún ó dá yọ owó ẹnìkan tó dé padà. òye ó bí irọ́ ní gbogbo ẹ̀. ó mú oṣù pa ó lásán méjì ó rìnrìn àjò lọ sí sánmà gbogbo irọ́ ní ntí ó dàrú ẹni tí kì í sànẹ́bì gan ìrìn àjò lọ́sọ̀nà yìí lọ yín bọ̀ kílẹ̀ tó kílẹ̀ tó mọ́. ẹni tí sànẹ́bì yóò sì máa rìn àjò lọ́sọ̀nà kílẹ̀ tó mọ́ yóò sì bẹ́ẹ̀ tí wọ́n sì lọ tí wọ́n dé. ọ̀yà ọkùnrin lọ. láwọn tí wọn ìjà náà ọlọ́run tí wọ́n lọ tí wọ́n sì máa sọ pé afa lawalawa abira ta lọ wọn sọ̀rọ̀ yọ hmm. wọn n'o ṣe báyìí nígbà lọ sọra o. Hmm. wọn rìn ìrìnàjò wọn lọ wọn wọ àwọn tí wọn já nẹbi. wọn lọ wọn wa ń wa ń sọ pé ta nẹbi ò lè lọ kó lọ kó dé. àwọn máa discredit nẹbi o. a máa wá sọ fún wa nípa àwọn ẹni ọlọ́run àwọn òní ọlọ́run ẹnìkan bẹ wọn pè ní ìdúró ìjọba àbídù olùsílọ́ọ̀ni òun náà kàràmà kan ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n tóbi nínú ayé a kì í dá wọn mọ̀ lọ́pọ̀ ọgbà mò ń gbọ́. kana turaitu al'abidu tajiran yaqumu bi tijarati bi ashiyayi baduwa yasalu fi tijarati wal babil akaru yakishibu إلا أنه أدرك أن مثل هذه التجارة تبور ولكنها تجارة مع الله لا تبور àfáà tí wọ́n ń pè ní jùlẹ́jù yìí ọjà ní ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ta wórógbó ń ta gbogbo ẹ̀ mọ́ra njọ́ mi yóò ti tà yóò ti àmọ́ owó yẹn kò ní rí jíjọ kò ní mọ nǹkan rí tó fi ṣe ọlọ́run wá wọlé abita dé yìí gbogbo yẹn tó wá síta dúdúta lẹ́yìn tọ́jà rẹ̀ ń tà mọ́ lọ́wọ́ tọ́jà rẹ̀ ò lọ déédéé tó ń pawó tí ò mọ ibi kó o sí tí ń pa tí ò mọ ibi lọ mọ́ lọ́wọ́ tí ń pa tí ò mọ ò rí jíjọ tí ò rí ṣe nǹkan rí olúwa wọlé àkókò ẹ̀ wá sáìsùn yìí. Ah, láti ní ìlọ jẹ́ kí ìyípadà rẹ ló bá nu ayé rẹ̀. amina. òtún lè ṣàmì. ọlá pé àmì tiẹ̀ borí tẹni kejì rẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní wà bákan náà mọ́. amina. ìrẹ́jú wa bára ẹ̀ sọ pé ìta ìṣe ti ń kú títà tí o tiẹ̀ balansi yẹ kó wá mi ṣe kó owó òun lọ bọ́lọ̀ ń dòwò pọ̀ òun lè sọ́ọ̀tì ń bẹ̀ ló bá pa kátàkárà ló bá pa á tì ló bá kọrí sí mò ń gbọ́. ìzáríkà kọ́rọ̀ ọ̀lùkúrú jáde ìbàdídá ti wàzáàbì ìlà sọ́ọ̀mà àtìlẹ́tì takùnú mi àdìwárí mi. مرتفعة حتى لا أعدى يصل إليه لكي يتعبد إلى الله. ló bá kọrí sẹ́yìn ìlú níbi tẹ́nikẹ́ni ò ti ní máa wá bá ó wá pa gbogbo owó wọn àbá tó nínú owó ọjà rẹ̀ ló bá ní ká máa fi mọ ibi tó wọn ti máa sin lọ́hùn sórí òkè kan bẹ̀ ní bá ń sin lọ́hùn ní lọ́sìn fọlọ́hùn bẹ̀ kò bọ́ ọ̀tá náà kò lọ àárín ìlú mọ́ ìwọ̀n bẹ́ẹ̀ ewéko tó bá rí yóò jẹ́ yóò tata. Suma yìí sunsun ń jẹ mọ́ra wọn náà. súnmọ́ àtàtì òmù wàhùwà yóò yare. yìí yá yare pàpọ́ọ̀lá. wọ́n bọ̀ ọ wá dijọ́ kan ìyá rẹ̀ wò mí àánú ìyá rẹ̀ kókò tí ẹ̀rọ ọmọ òun kúrẹ́ ìyá rẹ̀ bá wà lọ sórí فقال يا رب أمي وصلاتي ló bá ó gbóhùn ìyá rẹ̀ ó mọ̀ pé ó sì wà lórí ìwà tí ń kírun lọ́wọ́ tí ń yẹn náà fìlà lọ́wọ́. wọ́n á ń sọ ọmọ ẹ̀mí rẹ̀ pé ìyá ní ń pè wọ́n yìí ṣé kò wù dáhùn kó lọ lè jẹ́ ìyá àwọn ọmọ tàbí kò mú kí òun lọ kò máa kí òun lọ yorùbá dáyà rẹ lọ. báwo sọ̀rọ̀ fat súnmọ́ adájọ́ àkàrà wọ́tà náà dáyà jù èèyàn. ìyá bá lọ lé nígbà tí òògùn dáhùn ó tún jẹ́ kejì ìyá ìtúndé ìyá tún sálẹ̀ nínú pẹ̀lú rẹ́ẹ̀dù ó tún gbọ́ gbòógbọ́ ó tún wò ó orí irun ló sì wà. ṣé kóun lọ lè jẹ́ ìyá wọn ni kóun já àbí òun máa kí wọn. wà á kí bàdà aláṣọlá sí. ìyá ẹ máa kí irun mi lóde irun pàtàkì ni màmá lọ ní ìwà dá ìyá rẹ lọ́wọ́. wà á dẹ́tí mọ́ra tán sáàlì sàtàn wà lámúyà sáàjì. ní wàá tún díjọ́ kẹta ìyá ìbátan wa. wà lámúyà sáàjì. ìyá ti pariwo jù lẹ́jù ó gbọ́ ìyá ìtúndé ó tún lọ́wọ́ ó bá dáhùn ní ìsìn tọ́lọ́wọ̀n ní bínú ẹ kó mọ kí lọ kó dáhùn rẹ̀ lọ. wàdà sí yá rọ́bì láàyà mútu àdá yànsóra ìlànà ìmúnisà. Ah! ìkara ìjẹyàn ó wá gbé mọ̀nà rẹ̀ ìyá rẹ̀ wá ṣépele ìyá ni wọ́n jù rẹ́ jù mò ń pè é láti jẹta òsì dá mi lóhùn ó sì ń gbọ́ mi ò jẹ́ lójúmọ́ nǹkan lójú òun rántí kọ́kù mi ló mú òun rántí kébì mo gbé ẹsẹ̀ lóko ní oṣù mẹ́sàn-án òun rántí kébì mo kàn ẹsẹ̀ ní kékeré òun rántí wọ́n pè mo fún ọlọ́run tí mo tọ́ ọ dàgbà ó wá jẹ́ yẹn tán òun rántí mi mọ́ mo wá ń pè ọ́ òun gbóhùn mi ò sì dá mi lóhùn ìrẹ́jú kó tó jáde láyé ó fojú rí àdánwò àṣẹwó. Yaba pẹ́ yaba lọlé. فجاءت امرأة بقية أولاد أيدي ولكن لم يلتفت إليها وكان هناك روح فمكنته من نفسها فأملت منه سنين obìnrin aṣẹ́wó kan àwọn bàdáṣẹ́ ìfẹ́ lòun bá rìn gbèrè ló bá wá síbi orí òkè yìí tó bá débi tí ìgbé ti yẹn náà fílà dùrẹ́jù kù báyìí ó gbójú kúrò nígbà náà fílà rẹ lọ ó tún ṣíra alẹ̀ pé àbí bàbá yìí ò rí òde dùrẹ́jù rí ó gbójú kúrò ìṣẹ̀nà fílà rẹ lọ ló bá kúrò ó bá padà sísàlẹ̀ nígbà wá dé sálẹ̀ bàbá fúlàní kan tó ń da ẹran tó tutù ti mú un náà ni obìnrin aṣẹ́wó yìí kọ́kọ́ lúgọ ó báyìí bàbá fúlàní rí pé kí nìkan ló pé yòòyò tí ó ṣe rùmúrùmú yìí ló bá ṣe alẹ̀ fún fúlàní ah, fúlàní náà bá kó mọ́ra ló bá dé ó dì í dáadáa ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta àwọn ìjọ ń bára wọn sùn bẹ́ẹ̀. ọlọ́run wá ní kí àṣepọ̀ wọn kó doyún nígbà tó bẹ̀rẹ̀ wá lóyún ó padà sáàrin súnmọ́ tá a máa ti mọ̀rẹ́ àtúntò èyí bí àná àlìlú ní òun. àwọn èèyàn tó bá lóyún rẹ̀ wọ́n níta ló lóyún onígbà tí ń bí nínú jẹjẹ òun lòun kọjá lọ ní orí òkè yẹn àfa kan kókó rẹ nínú èkó ti kì í mọ́lẹ̀ gbèrè ló bá bá wọn sùn ló bá dọyún. ثم تصل الناس حتى تدعى وقالت إنني àwọn tí wọ́n sì ti ń dẹ̀dẹ̀ àpá àtẹ́lẹ̀ táwọn tí ń bínú rẹ̀ wọ́n bá ní oṣù tí da báwọn òun ló bẹ ọ̀sùn ó dẹ lójú ọ̀dà wọ́n á ń fún lóúnjẹ títí títí tó fi bímọ nígbà wàá bímọ wọ́n bá mú lẹ́yìn ó dọ̀dọ̀ àbájú wọ́n bá kó gbogbo òbú lẹ́yìn fàtàwù bí wà ń jìyà wù mí sọ̀mà tì. Lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní pariwo àfọ́nsì náà. Àbá ẹni kú àti yíyí tù gbogbo ń tẹ̀sí ẹsẹ̀ rẹ̀ yọ̀ta ẹ máa ṣe bí ẹni ọlọ́run ẹ máa wí láwà ní òfò láwà ní irọ́ àṣẹni aburú ni ẹ sì mú ọmọ rí ẹ sì kí mọ́lẹ̀ ọmọ lọ́wọ́ ẹ sì ronyún kún ní ikùn a èmi lẹ́ tẹ́ nàbà kó gbajúgbà fà lórí ní ìfúnlẹ̀ ikù sà nàbà dàbí títí sí náà nàbà dàwọ̀ yín. wàá kà fún ìlànà ẹ̀rí kì وكزوين الملك فطلب الجريد لعابد ما ودوي lọ́ba bẹ̀rẹ̀ sí ní lu àbá lọ wọ́n ń gbóbi títí sí lọ́hùn wọ́n ń gba etí ẹ̀ ẹni tó ti ṣẹ̀ ẹ́ tí ó ti ń bínú rẹ̀ tẹ́lẹ̀ abóòsì ìgbà tí ọ̀fẹ́ àbáyà ni wọ́n máa lu àbá ọdọọdọ kábíyèsí gbogbo olú wa ṣì tẹ̀lé lẹ́yìn wọ́n faṣọ yẹra nígbà wọn adọ́rọ̀ kábíyèsí kábíyèsí ní kí ló ṣe wọ́n lé tó ṣe yìí ó ní ẹ̀dá kan òun lọ́rọ̀ wọ́n ní kí ló fẹ́ ó ní ẹ fóun lómi kóun ó sàrọ̀ ọ̀dà kóun ó sì dènà fìlà. wà bá dàda níkà sàkótò òsìkú àwùjọ ìmọ̀ yìí ìlú yìí. àbá wa yẹn náà fẹ́ra ó kí á kàbéjì ó wá sálámà tán ló bá bọ́ síbi omi àlàlá tó ṣe sílẹ̀ lẹ̀ ló bá mú ìka ẹ̀yọ̀ kan ó sì kì í bọ́ nú omi àlàlá tó wà lẹ́lẹ̀ níbo wá kí bọ̀ tán ló bá tẹ̀síwá ó ní kí wọ́n gbọ́mọ ó wá fi ìka rẹ̀ ó fi kan ọmọ náà nílùú. wàsálà ó mọ ní wà wá nìdúgà. tani bàbá rẹ̀ wọ́n mọ̀ yìí ó béèrè lọ́wọ́ máa wọ́. fàájà balẹ̀ wà ládùn. ọmọ bá dá wọn ó ní bàbá fúnra mi yẹn ni ó ní bàbá wọn. Allahu akbar. anabi wa Muhammad. sallallahu alaihi wa sallam. ẹ̀yàn fún anabi dáadáa. sallallahu alaihi wa sallam. nínú àwọn ọmọ ọwọ́ tó sọ̀rọ̀ tán bá pa ànábì Ìsá wọn ka ọmọ yìí náà mọ ọmọ wọn tó sọ̀rọ̀ ọlọ́run padà ní kí ọmọ kókó sọ̀rọ̀ láti fi mọ àáfàá náà pé àáfàá yẹn kì í ṣe ẹni aburú àmọ́ ìdójú ti kọ́kọ́ bá àáfàá nípasẹ̀ ìṣépèlé tani nípasẹ̀ ìṣépèlé tani ọlọ́run jẹ́ ká máa mọ̀ pé ìyẹn jẹ́ ni ọlọ́run kò túmọ̀ sí ká dán wò ìyẹn jẹ́ni ọlọ́run kò túmọ̀ sí báà ní mí wò àmì jùrẹ́jù wò tòun ti bẹ́ni ọlọ́run ni ìyẹn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún màmá rẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣe dáadáa sóbì rẹ̀ tí yóò bá ṣe dáadáa sóbì rẹ̀ bó ti wù kó jẹ́ni ọlọ́run tó tí ìyá rẹ̀ bá wí ntáwọn òbí rẹ̀ bá wí lé lórí yóò lápá lára rẹ̀ o àmọ́ bí rọ́bà wa lọ lógún ọdún náà ńkọ́ lọ́kàn ṣoṣo òdodo yóò lè bá ọlọ́run padà wá la jùlẹ́ ó padà wá fi ìpẹ́ni máa tẹ̀síwájú. wàkánà ìgbòho ìmọ̀ tẹ̀yìn yòókì mọ̀ ń ṣára wáṣà rèé láàyà kùtù ṣe àná wàkàràjà jẹmọtàzù lè àlìyí tọ́ a máa fàdámù yẹ kí ni ìyá rẹ yìí. wọ́n pe àfa àkànní Ibrahim tẹ́lẹ̀ oṣù kan oṣù méjì kì í jẹun odidi oṣù kan nígbà míràn oṣù méjì kò ní jẹ kankan ó wá dídọ́ kan àfa wá jáde kóhun ti ẹ̀ nǹkan wá lé fáwọn ìyàwó àtọ̀mọ́ lé wà á sówó lọ́wọ́ tí ó kankan. mo fàkàzà ni maudi nturaba ni amaro. làfa bá ya bìkan wá rí ẹ̀kẹ́ kan bẹ̀ tí wọ́n kó jọ síbẹ̀ yẹ̀pẹ̀ pupa ló bá mú àpò ló bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n yẹ̀pẹ̀ sínú àpò ogun àpò kún ó dì í ló bá gbé lẹ́yìn ó dì í lé. ففطروها فإذا هي إنضة أبرار. kó o délé pé àwọn rẹ̀ tó bá gbé àpò fún kí ló wà ní àpò kí ló wà ní àpò. iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ wé o ló bá gbé iléyàwó ẹ lọ ẹgbà tó bá yíra mọ yìí. ìsọ ìyá yìí tọ́jú ni àwọn. ìyí bá gbé àpò yẹ̀pẹ̀ tó bá di kíṣìnì nígbà tí ó di wíìtì pupa. ọ̀pọ̀ àpò ẹgbẹ́ àwọn ẹni ọlọ́run ìdí yìí tún jìn àwa gbọ́ pé bàbá àgbàlá mú ní gun tàná tá a bá parọ́ àwọn tó jà wá wà ń kalẹ̀ bàbá àgbàlá mú ní gun tàná Bandele ẹnìkan oníwọ́n oníkan ṣàánú òun òun ṣe ájò tó òun fi mọ́ ẹ̀rọ iṣẹ́ òun ọ̀lọ́ déédéé bàbá ní ọjà èló ló wà lọ́wọ́ ìlú yìí báyìí rà kó kó fọmọ kéwù yẹn tó bá dijọba yìí kó padà wá làwọn bá ń kọ́ yàn kéwù ló ń tiwọn. wọn rántí mọ́ pé ẹnìkan sọ pé nǹkan ò lọ déédéé ayé ń ṣe òun kankan kó padà wọn rántí mọ́ àwọn kọ̀ kọ́ yẹn kí wọ́n ṣe wáàsí. nígbà wàá dúró tí wọ́n dá ló bá dé ó bá wọn lẹ́nu kọ́ yàn kéwù wọn á ní òun ti dé. bàbá ní sẹ́mi mo ní wálé lọ níbẹ̀ ni. nàbà pọ̀ ọmọ kàn wọ́n bí àbá bu yẹpẹ̀ wá ń ta ìyẹn bá sáré ìyẹ̀pẹ̀ wá ẹ mú pépà kan wá ẹ bá mú pépà wá bàbá bá bu ìyẹ̀pẹ̀ ẹ bá bu sínú pépà ẹ bá di ní lójú ẹ̀ náà ni wọ́n ti di lóhùn ẹ bá mú pépà lọ fi sínú wọdúrópù rẹ̀ kó tó sì mọ́ láyé lòun bá gba kiri nígbà lọ lójú ọ̀nà imagine adúgbò tó ń kó fún àbá yìí ó sì fi ìyẹ̀pẹ̀ lásán fún un can you

ìwọ̀n àwọn igbó tí wọ́n dúró lọ́nà igbó sì ń dúró lọ́nà nígbà tí wọ́n ju bọ́ọ̀bù síbẹ̀. ló bá ní kó ní mọ́tò já lẹ̀ òun padà sí òun lè kó mọ́. ó wá padà lọ bá bàbá òun ò mọ ní òun kọ̀ wọ́n pé báwo ló ṣe máa jẹ́ yẹ̀kẹ̀lẹ́ máa bù òun sọnù sínú gbà ah, bàbá ní òun lè lọ́wọ́ mọ́tò èkú oríire rẹ lójú sí gbòǹgbò àwọn ẹni ọlọ́run. má ní so. bàbá ta wúra àbá ìdá ìyá yín tọ́tù àmọ́. bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀. bàbá náà ìdá zuriya ìdá zuriya ní àtàkùdù sàlẹ̀. kúrò bẹ́ẹ̀ lọ bò mí. wà á kí á ń bá di mọ̀ọ́dí yàrá àwùdáadá ni ànáwó kọ́ọ̀là. ومسك لكيس أنبا جدادا سنة من السنين àtàkàdà àlùwà àyà ìlẹ̀kùnà pàjùtàṣàdú wọ́tàtọ̀ àrùn wàkàràjú ìlàsọ̀rọ̀ yìí yẹ̀sàlúnà látàádá áyùsìkí àwọn oúnjẹ ìsáhùn fádà mọ̀yùsìkọ̀ ohun. lọ́dún kan ní Baghdad nínú Iraq òjò rọ̀ tójú ò bá sí rọ̀ nǹkan kò ní jáde àwọn jábọ̀ máa kú wọ́n wá wọ́n wá ṣèpàdé nílùú pétò kí làwọn ń ṣe tí òjò ó fi rọ̀ tára ó fi gbogbo òdò. wọ́n wá ní ká lọ sẹ́yìn ìlú ká lọ ṣàdúrà gbogbo òdò wá sí wọ́n wẹ̀ ní wọn àgbà omi dán rí wọ́n sàlù àlá wọ́n bá lọ sẹ́yìn ìlú ọbẹ̀ lọ́bẹ̀ lọ́wọ́ fojú. Wàkàdà Zálíkà fi àyà mi kìlá àbájá Arúnà Rashid. Arúnà Rashid òun ni olórí àwọn mùsùlùmí lọ́dún náà. rahmatulá tààlà rí i. fàbẹ́yìnà máa ń yàlúùzù náà wọ́yá táwa ṣàlù náà ilé aláì tààlà. وإذا برجل من آل الخير والصلاة والعبادة قد أقبل من صائر البرية أشياء أشياء الأكبر لا يلتفت إليه wà máa wù sálásù bàdáàtì gàdá yẹn. wọ́n á bẹ lóhùn títí tí òjò rọ̀ wọ́n sa gbogbo tí wọ́n mọ̀ òjò rọ̀ náà bàbá kan bá ń bọ̀ wá bàbá àgbàlagbà kan aṣọ ara rẹ̀ tó àwọn aṣọ náà gan ti ya ṣùgbọ́n wí láwà ní tí yóò mọ̀ pé àbá ni àwọn ọmọ mẹ́ta kan sì wà pẹ̀lú rẹ̀ ní bá ń bọ̀ wá fàwàkọ́fà bíbánà tí fi tọrí kí. mo wá dúró ọ̀nà wọn àtàwọn ọmọ rẹ̀ wọ́n wá dúró wọ́n ń bọ àwọn èèyàn tí ń ṣàdúrà. fàmọ́fọ́ àléyìn náàsì wàsálàmù àléyìn. àwọn èèyàn wá kọjá lára rẹ̀ wọ́n sálámù sí ó dá wọn sálámù. wàkọ́ọ̀dà yá akọ mi máa bá lùkún tẹ̀lé yìí náà. ó wá béèrè lọ́wọ́ wa ó ní ẹ dákun ẹ̀yin aráàlú kí ló ń ṣe yín tí gbogbo yín kóra yín jọ síbí. pàkọ́lù yá ṣe ikú. خرجنا إلى صوري ندعو الله تعالى يسقينا كيسه. wọ́n láwọn òjò tí yóò rọ̀ láàrin ìlú àwọn abẹ lọ́hùn kí ọlọ́run lè fún àwọn lómi kó dùn ti ẹ̀rọ kára tu àwọn yìí. àwọn wá ṣàdúrà títí tí òjò rọ̀. فقال لهم شيخ Mm-hmm. aliwa gaibun wa kun fi madinati hatta karajitum ila soroi tasiadunahu tasiadunahu. ọwọ́ bàbá wa bí wọ́n léèrè ó ní adáko nǹkan kan tó rú èmi lójú ni pé ṣé ọlọ́run ò sí láàrin ìlú yín lẹ́sìn wá wá sẹ́yìn ìlú tẹ̀ wá pé ẹ̀ wá bẹ lọ́wọ́ bí kò sí ìlú. Àlẹ́sà wá fi kúrì màkàní màbúdú. Ṣé ẹ gbogbo bíi tí a bá gbogbo bíi náà lọ́wọ́ wà ní ìhín? Wàbí sáàtù ìyá bá ti yí níjẹ̀mí ìkàlìkì yìí máa Ìtẹ́ gbígbàdúrà ọlọ́run ti tẹ́ kalẹ̀ fún gbogbo ẹni ó bá kọ̀ òun máa dá lóhùn. Ọlọ́run máa ṣàì dá wa náà lóhùn lóhùn. Gbogbo wa pátá ń ìgbẹ́dẹ́ bí lu bùkátà ọlọ́run máa ṣàì bá wa bí wà náṣù kọjúrọ̀ pọ̀jù. Láti sínú sọ́ọ́bà rọjá wà náṣù kọjúrọ̀ pọ̀jù. Wa kuntu ya amali fi kulli na'ibatin. Wa kullu ya amali fi kulli na'ibatin. Labisitu sawba ja wa nasu kodirokodu. وبيت أشكوهلا مولاي ما أجد لبست صوب غدا وأنا مدني كنت دادا وبيت أشكو إلى مولاي ما أجد وبيت أشكو إلى مولاي ما أجد وقد مددت يدي بسل مبتهلا فقد فقد نصرت يدي فقد مددت يدي bisuri mubutayila fakọdi madadidu yade bisuri mubutayila. ilé ìkayà kéèrà máa ń mú dàdí ilé yíyá. ilé ìkayà ilé ìkayà kéèrà máa ń mú dàdí ilé yíyá. fàlà àtàwùsà náà yà rọ̀ bìkà ìbátan. fàlà àtàwùsà rabbika ibatan. Fàbáàrù júdìkà yùrìwà kò làmà yẹrí dú. Fàbáàrù júdìkà yùrìwà kò làmà yẹrí dú. Bàbá yìí wá ní sáyẹn bọ́tọ̀ ń dáhùn ìlú rẹ̀ wá wá wá sẹ́yìn ìlú ni mọ tẹ̀síwájú. a máa sẹ̀mí tún kọ̀ ìyàwó tààlà. bẹ́ẹ̀ mọ̀ ọlọ́run bá sọ náà lùkùrá ni. wàhùwà máa kún àìná máa kún tún. ọlọ́run bẹ pẹ̀lú yín níbikíbi tẹ́ bá wà. ọba tó sọ bẹ́ẹ̀ lóhùn bẹ pẹ̀lú wa níbikíbi tá a bá wà. ọlọ́run gbogbo tí ń pa lẹ́nu kọ̀ọ̀rọ̀ láti ní lọ yọ ọba sọ́ni dùnú. ọba tó ní wàhùwà máa kún ẹ̀ àìríjẹ àìrímu àìríná àìrínà àìníláyé àìbẹ́pẹ́pẹ́ kánákátá kátórí ní láti ní láti kú kú dẹ̀ ìlẹ́yìn wa. tẹ̀síwájú. kọ́ọ̀là babalága arúnà kádà wò ó. Haruna Rasheed tó jẹ́ president gbogbo Islam jọ́nà ó wá gbọ́ pé wọ́n ní bàbá arúgbó kan ń sọ̀rọ̀ kan kí sáwọn òwúrọ̀ náà láàrin ìlú àwọn ju wá wá wá sí ẹ̀yìn ìlú. Bàkọ́ọ̀dà Ádá Kàlámù Rọ́jùlì Bẹ́ẹ̀nà Òwúrọ̀ Bẹ́ẹ̀nà Màúláwù Sẹ́yìn Bàtà Tẹ̀síwájú Sọ́mà Kọ́ọ̀dà Ìtú ni ìdí. Ó lẹ́ni ó sọ̀rọ̀ nǹkan kan bẹ láàrin òun àtọ́lọ́wọ́ Itu itunibi falama adoro bena yadayi wasalama baduhum ala badin sofahu auna rashidu mhm. wajilasahu bijalibi suma mhm. kola lahu ya sheiku udiu la taala an yusjiyana geisahu asa an yakuna laka illa al-barid ja'ahum. wọ́n wá pè wá wọ́n pè bàbá náà dé ààfin wọ́n sálámà wọ́n dì mọ́ra wọn bọ́ra wọn lọ́wọ́ àrùn àṣírí ṣe dáadáa oníkó jókòó báyìí sẹ́gbẹ́ òun. ó ní bàbá ó ní mo fẹ́ kẹ́ ẹ bẹ ọlọ́run fún wa kójú rọ̀. bàbá ní ah, ìrẹ́ pírẹ́sidẹ́ntì èyí èmi yìí tí mo wà kíṣà níwọ̀n máa wá bá yín bẹ ọlọ́run. Fatabasama ṣe yìí wà kọ́ ọ̀dà yá áwùnà. أتريد أن أسعد لك إلهي ومولاي فقال نعم أما شيء ẹ̀yin gan ni kẹ́ ẹ tẹ́lọ̀ fún wa kó jòrọ̀. kọ́lá túbú ilà láì. kọ́lá fanúdí àyà tọ́wọ́ bá ti fàtàbù ilà láì tààlà. bàbá ní ọ̀dà kò burú gbogbo ẹ̀ṣẹ̀ tí kálukú bá ṣẹ̀ sọ fọlọ kó o ní ṣe bẹ́ẹ̀ síbádùá náà ìwọ náà wá wá sáyé yìí ẹ̀ṣẹ̀ tó ń ṣe o mọ máa ronú ọkàn rẹ máa wú bọ́ta bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ kó o ṣe nǹkan báyìí ṣáà ronú ọkàn rẹ kó o ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó máa wá sọ pé forí mi ní ọlọ́run mo tún bá forí mi ní ọlọ́run mo tún bá ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò kó kéré èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ kó tó mi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ àyàwó forí mi ní ọlọ́run mo tún bá forí mi ní ọlọ́run mo tún bá. ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo kò tóbi ẹ̀ṣẹ̀ náà ò kéré lọ́dọ̀ sàmúlò. máa bá kí lẹ́nu lẹ́sẹ̀ tó ṣe jẹ́ kó dùn ọ́. mo tún bá. sórí ìwà ọlọ́run àtúnbà òjì ìwà tí a rò kó kéré èyí tí a ṣẹ̀ tí a mọ̀ kó tóbi ẹ̀ṣẹ̀ náà ò kéré lọ́dọ̀ sàmúlò.

taqaddama shaykhu. bàbá bá kọ́ síwájú. wa salla rak'atayni khafifatayni. tó bá yan náà fúlà rákà méjì tí ò tiẹ̀ kú rárá ní àbá yìí tásọ rẹ̀ dọ̀tí yìí náà fúlà rákà méjì péré tí ò kú rárá. falamma sallama akásàbà náà ti àjẹmí ni wàá ṣí máa nìyí. nígbà bàbá yìí wá sálámà tán ó mú àwọn ọmọbìnrin rẹ̀ ó fi àwọn ó fẹ́ ó fẹ́ kan sọ́ọ̀tù ó fa àwọn kan sósì. wọ́n bá sátọ̀ yájà wù ìdá ó wá tẹ́wọ́ méjèèjì síwájú ọlọ́run wọn náà tẹ́wọ́. wà á sì bá ládàmọ́ àwù alákàdì. bàbá wa tẹ́wọ́ méjèèjì ń sunkún síwájú ọlọ́run ó fẹ́ kà kan lọ́dọ̀ ò lè sunkún omi ojú awọ́ ẹ ó lè sunkún síwájú ọlọ́run ó sì ní nǹkan ń dùn ọ́ tó bá dùn ó sunkún èyí tó fi wọn sunkún níwájú àwọn alájà alájà tó lọ ń kúlé wọn tó rojú ayé rẹ fún wọn tí wọn fi ẹsẹ̀ ẹlẹ́yìn tó lọ tán. rárá lé yín ó tuntun ó náwó wọn thirty thousand gbogbo ẹ̀sọ̀ tún fíìsì oúnjẹ ẹ̀jẹ̀. sunkún síwájú ọlọ́run sọ̀rọ̀ ẹ fọlọ́ ẹ̀dùn ọkùnrin ọlọ́run kò sọ fún bàbá wa sunkún síwájú ọlọ́run yìí. wàjà aláyẹ̀ bìrù bìjà wá tẹ́. ó wá pè ọlọ́run pẹ̀lú ìsìn làmú yóò sì mọ àṣàlù mi ni a. àwọn èsì nìkan bẹ ní ẹ bá fi pè ọlọ́run ọlọ́run dáhùn. wọ́n lọ dáhùn yàkà yàkà yàkà yà àyìn sọ́ọ̀tì ó ní ìsìn ní nàbà pè é bóyá síwájú. bàmá sábà máa dúrà hù. bàbá yóò tí ì ní túbà náà nílẹ̀. àtà tájà láti sàmáwù bí sàádì. àti nígbà tí wọ́n lọ sí òdò yẹn wá níbi kan ní gbogbo sọ́nà bá dúdú kirikiri lòdù bá ṣú bólẹ̀. wàhálà adájí bèrè bárí bẹ́ẹ̀ làwọn ará ńlá bẹ̀rẹ̀ ní sèǹtà gbogbo gbàgbà. wàá mú tọ́ra jí ká buhari kìkìrá báyìí ni òjò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ bí ìgbà tí wọ́n ń da omi látòkè òjò ńláńlá òjò kabiti kabiti ni ò dábọ̀ rọ̀. kọ́ọ̀dà mhm. fáfárí àròṣírù bisalika. máa yára máa yára. kájíkà máa ilé yìí kò wá sùrà yìí yájú yìí wàhálù máa mú bùkátì ìlú ní ìwú náà wù. Mhm. wáyú bá ìṣèwú náà wù bisalika. báyìí ni inú Haruna Rashidi wá dùn pé bẹ́ẹ̀ ni ó tẹ̀tù wá dá báyìí àwọn yẹn wá ń kí lọ́tún lọ́sí àwọn ọmọ yẹn máa ń wọlé wá kí. ó wá ní tó bàbá tó ṣàdúrà yẹn kí wọ́n lọ pé wá bò ó. òòrí máa ní. Kọ́lá aláìyáàbí ẹ̀rọ ìjọ́lì sọ́ọ́lì pàtàlá búhù wàwá jàdú. Wọ́n wá lọ wá bàbá náà, wọ́n wá rí ẹ̀yìn. Wàwá jàdú sáájídà fi sọ̀wọ́. فيما يواتيني بالله رب العالمين. àwọn tí wọ́n lọ wá àgbà tí wọ́n bá bàbá náà wọ́n bá níbi tó forí kanlẹ̀ sí láàrin rẹ̀ pọ̀ wọ́n wá dé pé ó fẹ́ gbé sókè ó fẹ́ gbé sókè ó fẹ́ gbé sókè bàbá òdìdí. fàkọ́ọ̀lù ìbànẹ́ẹ̀tì máa bá lu àbí ìbúnà lámúyẹ ìfàrà wọ́n ní ẹ̀yin ọmọ kí ló dé bàbá yìí kórí kẹlẹ̀ látẹ̀kẹ́ kò dìde ni tí ò sí. fàkúnnà ìnáwó mi ní àádátì ìṣá sàjádà lillahi azza wa jalla láyé ìfáwúrà sàwùkì lábàdà sálásátì àyà mi. àwọn ní bàbá wa àti bàbá wa bá ti kórí kẹlẹ̀ báwọn ó dẹ̀ ọjọ́ kẹta tó kó tó sókè foríkalẹ̀ tí o rò pé gbogbo yẹn tí o rò foríkalẹ̀ tí wọ́n foríkalẹ̀ nígbà tẹ́tí yẹn ń sa àgbàdo lẹ́lẹ̀ àtẹ́tí yẹn ń jọ kà. foríkalẹ̀ náà lọ. láàyè ifá kùrá sọ wọn. àwọn tó ń foríkalẹ̀ fọlọ́ ọjọ́ mẹ́ta wọ̀ ló sókè. ẹlẹ́sàtì ayé àmì. oníkòríkò sáwọn ẹni ọlọ́run bá ẹni ọlọ́run bẹ́ẹ̀. ó sọ fún àwọn ẹni ìtẹ́ni ọlọ́run. àdá ilẹ̀ àwòyá aláìlà kọ́kùnrin àdéhìn wàlẹ̀ òyà sánú. àdá ilẹ̀ àwòyá aláìlà kọ́kùnrin àdéhìn wàlẹ̀ òyà يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ọlọ́run kó wọlé àwọn ẹni ọlọ́run tí wọ́n kù nú ayé lẹ́nu á pàṣẹ bàbá àgbàlá mọ́ nígbà wòlíì àgbàlá eh. kò sí kọ́ ẹ̀wọ̀n tó wọlé rọ́nà lọ hmm. tí ò bá gbàgbẹ́ kọjá irọ́. òdi àti àná. ṣé o bá gbọ́dọ̀ àjàgbé kọjá ń tọ́wọ́ ní ìwọ́n lọ́nà. bàbá wo ni. ọlọ́run kó wá wọlé àbá àbàlá mi náà kó wọlé àwùjọ àwọn wòlíì àwọn hautan. kó wọlé àbàbá àbàlá dáwì. kó wọlé àwọn àṣìbá àwọn hautan àwọn akitọ kó wá wọlé àwọn gbogbo bùkátà tá a gbé dá yìí lálẹ́ yìí ọlọ́run kó wá bí yá rẹ̀ ẹdun ọkùnrin wa sáà lè báyìí sọ àkọlọ́ọ̀lù. ọlọ́run kó bá wa rẹ̀. orí tí wọ́n ti kọ́lé wa lórí ọlọ́run bá wa parẹ́. ọlọ́run yìí kún takatata náà ṣẹ́kí yá ni fáwọn ha wà kúrú náà sẹ́yìn dà. sàmì aláwọ̀ yìí kún takatata náà ṣẹ́kí yá ni. وامرأة واكتبني سيدا اللهم إن كنت كتبتنا شكيا وامرأة واكتبنا سيدا اللهم إن كنت كتبتنا فقراء وافقا وارحمنا اغنياء اللهم ان كنت كتبتنا قصير الامور فوقا واكتبنا طويل الامور láti nílò gbogbo ẹni wọn ti kọ lẹlẹnu kúkúrú láàrin wa láwàtà wa kó yí padà kó sọ adẹ lẹnu bíbò. ẹni wọn ti kọ pé yóò tó ṣìkú ní láàrin wa tó wá sáyé yìí o nínú ìjọ àṣeyọrí tá a sì wá síbi àdúrà yìí látẹ̀lé lọ kí wọ́n yí ìpè wa padà sí olóríire. ká tí ó máa bùyàn ní mílíọ̀nù. kò yá tí ó máa bùyàn ní mílíọ̀nù. ká tí ó máa rán yàn mẹ́kà lọ́dọọdún. ká tí ó máa bu àfa àwa ní mọ́tò láíláyé àjípùlẹ̀ ah, yìí bùn wọn jípùlẹ̀ bùn wọn èmi èmi náà fẹ́ bùn wọn fẹ́ńsà àyìnlẹ̀ bùn wọn mọ́tò last month èmi fẹ́ bùn wọn ní tèmi ní mọ́ntì táwọn máa fi dàgbà náà ní kọ́lọ́ wọn ṣẹ nìkan fún wa a máa fi kiri dàgbà láàrin wa ọmọ alájà kiri kan fẹ́ sílé Germany ọmọ alájà tòun náà fẹ́ sílé ayẹyẹ káyẹn pinra wa káwọn kan lọ Germany káwọn kan lọ Amẹ́ríkà bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe tẹ̀síwájú wàwùkíyà ní ìmáàmì abilikọ́símì abilikọ́símì tùdẹ́yìí kọ̀díyàlá wà ánìwò ánìwò kọ́ọ̀dà kúntùjà nísàn ìbàgídáàdì àǹtàṣìwò jánà sátàn bí ó sọ níyà àdìyà. tí wọ́n ń pè ní Junaid ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ Junaid nínú ayé Junaid tẹ̀yìn sọ ní jìnnà dùn bàbá yìí wá níjọ́ kan òun jókòó ní bàgídáàdà òun retí pé wọ́n fẹ́ gbókù kan wọ́n táwọn ó kiri òsì lára. wàhálù bàgídáàdì ni mo kọ́ sí ìlú sùn. yantasibuna. yantasibuna ma antasibu. pàyíṣà. gbogbo àwọn aráàlú bàgídáàdà náà kó kálukú jókòó síta ilé rẹ̀ wọ́n jọ ń retí pé wọ́n fẹ́ gbókù déédéé. فإذا بفكين عليه آتوا الجدال والنسك يسأل الناس فقلت في سري لو عمل هذا عملا يصون به نفسه عن السؤال كان tí wọ́n ti ń retí bí wọ́n gbókúndé làfà kan bá ń bọ̀ wá ló bá wá sáàrin ibi tí àwọn èèyàn jókòó sí ló bá bẹ̀rẹ̀ sí ní tọrọ owó lọ́wọ́ wọn ẹ dákun ẹbùn mi ní nǹkan o àdúrà yẹn ó gbà o làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bù lówó ṣé ẹ mọ̀ pé bí tí òkú ti ìjọ tó kú bá àwọn èèyàn máa ń dẹni ọlọ́run ẹlòmíì tó ti láwọn láyé rẹ̀ tó ti fa wọn ṣe ìjọ tó bá kó pẹ́ nìkan kú kódà bẹ́ẹ̀ béèrè ten thousand lọ́wọ́ rẹ̀ bí ò ní yóò ya ẹ̀rọ ọlọ́run ó bá ń jọ náà àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fún àbá yìí lówó ṣé òdùnlé tó jẹ́ wòlíì ọlọ́run yìí sì sọ̀rọ̀ olówó àwọn yìí kò lè lọ ṣiṣẹ́ ni ó ń sọ lọ́kàn ni òkú sọ síta o ṣé kò lè lọ ṣiṣẹ́ ni kóun náà ṣiṣẹ́ kó rówó kó tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn mọ́. fàlámà sọ̀rọ̀ abúlé ìlà máa sì bí. ṣé ojú lè dùn nígbà táwa parí sùn tán tóun délé padà. wàkàna aláyà ṣe yóò gbìnà ìrìndì. òun sì ní àwọn àdúrà tóun máa ń ṣe lálẹ́ òun tó sùn. الليل من الذكر والصلاة والبكاء وغير ذلك àtàwọn iṣẹ́ tó wọ́n ṣe lálẹ́ ẹ̀hán. fàṣàkúlà aláyé àjẹmí wú. wọ́n ní òun kò sáré pé gbogbo ara òun wù ú àti ṣe eléyìí tóun bá lóun kóun ṣe eléyìí ara òun wù ú tó wá ní kó wo ṣe tọ̀ wọn lọ kó sàn fa gidi ń mọ́ra wọn yìí. wàsàúrù tusa ara ṣe ní ìdá. òrùn yà wá òun fa gidi ṣe òrùn yà wá òun sàn fa gidi gbé. súnmọ́ galaba ní àná òun fanúmùtù. àfìgbà tó ń padà gbé bàbá àti orí lọ́sàn-án ti ń tọrọ owó láàárín àwọn èèyàn nígbà tí àfa yìí sùn ló bá lálàá ló bá rí àfa yìí. wàkọ́ni jáwú bí fíkàwá ní mamudí. ni wọ́n wá ṣé bí kàtúndé wípé wọ́n gbé àfa yẹn sórí tébù níwájú òun. wàkọ́ni ní kùlámàwù. náà wá bẹ̀rẹ̀ sí ń sọ fún un pé àbájú lè afáàtà gbé sínú tírè wájú rẹ ọ̀yá máa jẹ ẹran rẹ bẹ̀rẹ̀ sí ní jẹ ẹran rẹ ọbẹ̀ rẹ máa gbé kó máa jẹ fakọdi tabutawu wakasa fudi ani ali. àbí máa jẹun ṣé bí ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lọ́sàn-án rèé ẹran rẹ̀ wá rèé máa jẹ gbogbo wọn tó ń sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn oúnjẹ rẹ̀ yẹn ni o bẹ́ẹ̀ ni a ah, ẹ̀ máa jẹun oúnjẹ rẹ̀ yẹn láyé tó o sì ń sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn. Hmm àwọn ìyá síkírá aláṣejù ni wọ́n táwọn nìkan ni bẹ́ẹ̀ ni wọ́n ń dábàá pé ká tó máa sọ nítorí mo ìlú bìnnà bí yìí èmi ò máa ń sọ bó ti ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ó ti jẹ́ èèyàn èèyàn tó sọ nínú ọkàn ni wọ́n wá fi hàn án lójú oorun pé kó máa jẹ́ ó ti jẹ́ Fàkúrìtì àná mágítà bùtù ìnáwó àkúrìtì tí náà fi ṣe iṣẹ́ yá wọn. فقيل لي ما أنت مما يجدو منك بمثله òun ò sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn òun sọ̀rọ̀ ọmọ ọkàn ni òun ò sọ síta ah, wọ́n ní tó ṣe yẹn ní òun sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. ìyá ẹni tí ó òótó ìdámẹ́wàá rẹ̀ níwájú ọlọ́run. ipò tá a fà níwà níwájú ọlọ́run tó o bá rí ìdá kan dé ń bẹ̀ ó máa dúpẹ́ ni. tílẹ̀ bá ti máa wá àbá náà kàn kó lọ tún àárín náà ṣe wọ́n sọ bẹ́ẹ̀ fún mi làbá àtàjì tẹ̀síwájú. kọ́lá ìdílẹ́rù fàásìbàtù wàlámù àzálì àtàrà àtàrà ètò fíìmù òkùnrin. يلتقط من الماء عند تزيد الماء أوراق من الب من البقل مما تساقط. wọ́n á nígbà tílẹ̀ mọ́ ló wá bẹ̀rẹ̀ sí ní dààmú àárín ìlú òun sàǹwá àfa náà kì í ọlọ́pàá á padà sí òun rí àfa náà létí odò níbi tí ti ń ṣa àwọn ẹ̀pà tó mi bá gbé wá àwọn ẹ̀pà tó jábọ́ sínú omi tó gómi odò wá ṣàn wá àbá náà ń tí odò ló ń bá rí níbẹ̀ ẹ̀hẹ́n ló bá sálámù. sàlámù tó alẹ́ yìí fàgọ́ da aláyà sàlámù. ó dá sálámù padà. tó fà kọ́ọ̀là láti ilà mi síbi àyà abánikọ́ sí mi. nígbà tá a bá dá sálámù padà tán àáfàá tí wọ́n wá wá ṣe tí odò láti wá tún àárín rìn ṣe ṣé ìgbàgbé kojú ohun ni wọ́n ti fi hàn nígbà tó wá dé ọ̀dọ̀ àáfàá nì sálámù àáfàá dá sálámù padà àáfàá wa sọ fún pé tó ìrẹ́jù ní tó ṣe lánàá wọ́n ṣe wú ẹ̀ mọ́ o. Allahu akbar. ẹgbẹ́ ló gbọ́dọ̀ ilé ẹ̀ka sí. Allahu akbar. ẹ dákun sẹ́ni ìyẹn sọ ọ́ sí ta ni. Hmm, kò ti sọ inú ọkàn bóòlù òun ti mọ̀ ó ní kò sí wòlíì ọlọ́run. àwọn oníyà ọ̀la àwọn ẹni ọlọ́run pọ̀ ẹni tó bá lójú wọn ní máa wọn. dáadáa bàbá dáadáa mi lọ́kàn ni wọ́n ń bọ̀ láti ìrìn àjò tí alaska náà kọ́ ni wọ́n ti ìrìn àjò pọ̀ ló òru ni wọ́n ń bọ̀ nǹkan bí aago méjìlá aago kan lọ́mọ tó ń dáìbò wọn bọ̀ ń dáìbò àwọn ilé ẹ̀rìn ló wà ní mọ́tò epo wa tán wọn bá sọ bàbá ànàbúdà epo tán o ní ànàbúdà wọn sọ bàbá ní máa lọ yóò délé àìgbọ́dọ̀ fún ìjọba àwọn akọ́wọ́ máa lọ yóò délé epo sì tán náà mọ́tò wà láyò délé àwọn ẹni ọlọ́run ah, ọlọ́run wá wọlá àwọn wájú rẹ̀ wọlá àṣírí tó pamọ́ láàrin àwọn àti wọ́ọ́rọ́ gbogbo bùkátà tí ń bà wá lókè má ṣàbà wá bíyà rẹ̀. oṣù pọ́nbélé oṣù ló sọ́bọ̀ láyé kí tètè fi yàn lẹ́bọ̀. ó yà wèrè gan. ó dẹ̀ máa ń sọ̀yàn ní anábì wíwẹ̀ káàdà ló fákìrò ayàkùn yàn kúkọ̀. oṣù ó sọ́bọ̀ gan wàá wẹ̀ wọ̀ títí títí kò ní lọ. wàá jáse jẹ kò ní lọ. ewé tán náà fowó odidi akókò adìẹ alẹ́ lómi yìí fi odidi àgùntàn ó fi jàse jẹ nítorí òsì wèrè yìí náà wèrè òtítọ́ yẹn lọ eh, eh. ẹ wo bá odidi àgùntàn ṣe tó hmm. bẹ́ẹ̀ mi ṣe wà ilé jẹ ilé jẹ odidi adìẹ tán inú mi kéré pọ̀ ẹ lómi sì jẹ odidi àgùntàn òsì tún yarí olóhùn mi lọ sẹ́ẹ̀ eh. ó tún lọ àwọn ẹlẹ́jọ́ máa tó tó máa tó tó lè gbé yẹn lọ wèrè òsì yìí tún sọ́mọ́ lówó hmm. ọlọ́pọ̀ mo pè é lóru ìrandíran wọn tún á gbọ́dọ̀ kò sí mọ́. nínú ayé tó dá yìí nínú ayé tí mo wá yìí tí ìní wà mí mọ́ ọlọ́run gbogbo ti ṣe fáìlì òsì dọ́kúmẹ́ǹtì òsì gbogbo tó tọmọ́ sí gbogbo páàtì òsì náàtì òsì gbogbo tí wọ́n fi dé àti bóòtù àti nẹ́ẹ̀tì ẹ̀ tó bá ṣáà ti kẹ́kọ̀ọ́ tó ṣì ní ọlọ́run yóò wò mú ayé mi. wàmà dárí ká àlọ́lá ibi àti wàláì kòṣòro ṣe fọlọ́wọ́ kòṣòro ṣe nígbà tí wọ́n ní kí wọn náà ṣáàdúrà tó ń sọ fọlọ́ kó tó tiẹ̀ kékeré mẹ́rin wọn náà rà á sọlá ń sọ pé pléènì tóbi fóun láti rà fún ẹni. ìgbésẹ̀ ìgbé yàrá méjì fún ti ẹ̀kọ́ jìnrìn ẹnìkan ló ra lé fifty omi five hundred million one billion ó ti dìrín tọrọ yàrá méjì. ṣé èèyàn ló ń béèrè lọ́wọ́ rẹ̀ ní àbọ́lọ́? tọrọ nǹkan ńláńlá wájú ọlọ́run má tọrọ nǹkan kéékèèké mọ́ tọ́ kó fáìlì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́ tiẹ̀ ó mọ̀ tọ́ máa ń screen yẹn nígbà tí wọn náà ti bèrè nǹkan kékeré tó bá padà wọn lọ skul ni ẹ bóyá kéékèèké náà ló padà lọ jáde àwọn tó bá ti bèrè ńlá tó bá tẹ̀ fẹ́ máa já látọ̀ dára bí tí a bá sọ mí ti quotation báyìí pé wọ́n bìyàn náà ló sọ mí sókè àwọn bá já tí wàá já sórí five hundred million náà rẹ̀ náà àmúgbà tó ti bèrè ten million tó máa já nísìnyí lè jẹ́ one million ni wọ́n fọ́ ọ wà ní kò ká ọlọ́run àánú olúwa mi ò pín síbi kan o. ò pín síbi kan. ẹni tó bá olúwa mi ló ń fún un. ló ń fún un. ọlọ́run kó wọ̀ lábàbà lágbàdì kó pín kan wá kó ṣe wá lórí. àánú olúwa mi ò pín síbi kan. ẹni tó bá olúwa. pín sí ìkan wo ẹni tó wá wo ló wà nínú léwu. ọlọ́run kò wọ́n lọ ṣòro àmàdánà òkun kan mi ó ṣe mí lóore. ló wà ní ọ̀pẹ́ sí. èmi kò wá ìjọba sí òwò bá wo ló wà nínú léwu. ọlọ́run kò wọ́n lọ ṣòro àmàdánà òkun kan mi ó ṣe mí lóore. O sì é kan. ẹni o ikhwan. alọ́pàá tù báyìí. ẹ̀yà kún la. tẹ̀síwájú. وأوكيا بادي أبيات سيري سكتي ودي السر سكتي السر سكتي أنه قال tó o bá gbẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tó bá dàrú pátápátá tó wọ̀ tún tí o sọ́nà náà tó wò sí tí o sọ́nà náà tó wá di tó gbẹ́ dí kẹ́kẹ́ òwò ẹ̀yìn àwọn wòlíì ọlọ́run kan bẹ kó kọ wọn bẹ lọ́wọ́ wà ah. láàyè kan da ọlọ́run ó sì ṣe lára àwọn sírù sákìtì jẹ́ kan bẹ bẹ́ẹ̀ dáàpọ̀ jùlẹ̀ dáàpọ̀ sírù sákìtì tẹ̀gbọ́ntàbúrò ni wọn ọ̀nkù jùlẹ̀ ìdùnnẹ̀ sírù sákìtì dáàpọ̀ ṣẹ̀kíkù balẹ̀kì dáàpọ̀ sọ́líwò mọ̀ọ́lùsí dáàbò kúndùn sùnúsì wàlá ọlọ́run ṣe nǹkan náà. Masha Allah. mo ń gbọ́. ànáwó kọ́ ọ̀la káàmẹ́lì sí rí sàkìtì tìlìmí sàtún wàkàlẹ́ tí mo yà táwọn sọ́ọ̀lì àtàwọn. àbá tí wọ́n ń pè ní sírù sákìtì ó ní ọmọ akéwò obìnrin kan ní jọ̀hún jọ̀hún àwọn àfa máa ń doríṣiríṣi ọmọ akéwò obìnrin lè wá jẹ́ adélébọ̀ tó bímọ ó lọ́mọ ẹ̀ ọ̀kan tó gbé ọmọ náà wálé tó àtúnwọ̀n àtọmọ rẹ̀ ni wọ́n jọ ń kí ó lọ́dọ̀ àbá ọmọ yìí tó bí ọmọ ọdún ní mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. bàbá sàwí muhammed yahoo ilá jagilati. ni àfa bá ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. wàkánà làwọn àdúrà. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ wàkàlà tí mo yà tá ń sọ ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ànáwó kọ́ọ̀là ìbẹ̀rẹ̀ òkè wàwùkíyà àwọn bá di àti àbí sírì sàkìtì ìrọ̀lì aláwọ̀ ànáwó kọ́ọ̀là. ẹni tó ń sọ̀rọ̀ yìí tó sọ ìtàn yìí ó jẹ́ ìkànnú àwọn ọmọ kéwù sírù sákìtì inú àwọn mùrídìí sírù sákìtì yìí. ànáwó kọ́ọ̀là kánà lè ṣe ìsàkìtì tìrìmìsàtún wà kánà. ó wá sọ pé àfa àwọn sírù sákìtì ní ọmọ kéwò obìnrin kan ọmọ kéwò obìnrin yìí náà wá ní ọmọkùnrin ó wá ní ọmọkùnrin kan àtò àtìyá àtọmọ wọn jọ ń bẹ lọ́dọ̀ àfa sírù sákìtì yìí. bàbá azawu mu alimu yahoo ma ilá gàdí láti. àfa wa ọmọkùnrin yìí sẹ́ńdọ̀ kẹ́kẹ́ kó lọ sí etí odò kó lọ bọ́ òun alákàn àfa fẹ́ lo alákàn. Eh balance yẹn bá wà ní kí oríṣiríṣi làwọn àbá máa ń rán yàn hmm. ìkan ní kí n lọ ọgbọ ọgbọ lọ wá saka musu musu daga ọtí wọn ọtí wọn. làbá bá rán ọmọ yìí ó de tí odò púpọ̀ lọ lè mú alákàn wá. Mọ́nàzàlà hmm. sọ bí Yúfi máa yí. Ibi tó máa ti mú alákàn létí odò. Bọ́gà yìí kọ̀ lomi bá lomi bá gbé ọmọ yìí lọ. fàkàfà ni mo alimu alana tì í. a ti ń wí ọmọ ọlọ́mọ làbá bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù làbá bá ń mọ̀ á ti ṣe iṣẹ́ báyìí ibi wa lélẹ̀ yìí. wà á ta ìdásí ìṣàkíyí fàákìbára òbí dáríkà àfa àtọ́lọ́mọ yìí ṣe òun jẹ́mu yìí ní sírù sákìtì ó wá mú ó wá mú ọ̀rọ̀ náà ó lọ bá sírù sákìtì tó jẹ́ àfa àwọn àgbà pẹ̀tọ̀ òun rán kàrímù iṣẹ́ o lọ sétí odò kó lọ lè má lákàn wá odò sì ti gbé kàrímù lọ o wọ́n jíṣẹ́ fún àfa àgbà. Mhm. wọ́n jí tábìlì náà ah, ah, ah. ìbànújẹ́ dé báwo làwọn ti sọ̀rọ̀ yìí fún ìyá ọmọ yìí kú mú bìnà ìyá. ṣé o sáà kúndé kò lè tó àwọn ẹja lọ bá yàrá ìka lọ sọ fún. wàkà nàmà àwọn ìdílé ìlú. afa gbàgbìnrin ìlú tó jẹ́ àbúrò sírù sàkìtì òun náà wà níbẹ̀ wọ́n jìjọ lọ ní pé káwọn lọ pààrọ̀ àwọn. pátákà lẹ́mọ̀n sírì sàkìtì máa ń sọ bí yìí. sírù sàkìtì wá bẹ̀rẹ̀ sí ní í ṣe wá àṣì fún ìyá ọmọ náà. bí níbi ìsọ́bù ìwà yìí. ó kò ní sùúrù. ó ṣe sùúrù ni o kò tí ì sọ o sọmọ yìí pé alukóran lè sọ pé wàá bá síbi sọ bì yìí nà alẹ́dínà ìdá kẹ́míkà sọ́ba fún kẹ́míkà tọ́lú iná ìdá wa sọmọ sùúrù dà èyí kéde tó bá ṣẹlẹ̀ fún mùsùlùmí mi máa ń gbà fọlọ́ mi ìyẹn sì gbọ́dọ̀ yọnu sí tọ́lọ̀ bá wa ìyẹn ni wọ́n ń sọ fún bẹ̀yìn náà. pàkọ́ láti mọ̀ yàtù yá òṣáájì wàá yìí ṣe yẹn ń sùn ìdù ìzàlíkà. arábìnrin wa dáhùn ní ànàfọ̀dà gbogbo tẹ̀ ń wí látẹ̀kọ̀ ìgbọ́ kí ni tó ṣẹlẹ̀ gan-an. fàkọ́lá làásì yìí iná wàlàdẹ́gà kọ́díkà ríkọ̀. sí òsì kìíní ó mú mara náà ni irú ẹ̀ṣẹ̀lẹ̀ sáwọn àdúgbò kan náà rí o. ọmọ rẹ kàrímù wọn rán lọ sí etí olùkó lọ lè má odò sì ti gbé lọ. فقالت إن الله عز وجل لم يفعل لم يفعل ذلك. lárábìnrin yìí bá dáhùn. ó ní àrùn náà mo ò ní pa ọmọ mi lọ́mọ ẹ̀fọ́ ìrírá nígbà. rárá ọlọ́run ò ní máa wòran kó ló gbọmọ mi lọ. rárá ọmọ ọ̀tọ̀ ń kọ́. súnmọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ náà kò tó jẹ̀ wọ́n. àwọn rárá tọ́lọ́wọ́ tí odò bá gbé yẹn lọ kò lè jọmọ tó. súnmọ́ kọ́lá sí kúmù bìnnà pàkọ́ mú máa àtàntà ìlànà rẹ̀. ó ní ẹ dákun ẹ mú mi lọ sí odò náà gbogbo àwọn àbágbà bá ṣí tẹ̀lé lẹ́yìn ó débi odò yìí. àtàntà ìlànà rẹ̀. lọ́ba débi odò náà. pàkọ́lá sí màyà jù. àyìnbá àgbà yìí kọ̀ wọ́n ó ní níbo limani òun ti adiri ló kún ní apá abo ni ó ti wọlé tẹ́ẹ̀tì rí ma wọ́n ní gangan bíi náà ni wọ́n nà ká síbẹ̀ tó bá ni muhammadu. nígbà tí ìyá ọmọ rẹ̀ muhammad orúkọ ọmọ rẹ̀ jẹ́ muhammad. fàjà bàá mi nà náà yìí. لبيك يا لبيك يا أمه fanazalati. ní bó ti pe ọmọ rẹ ló bá ń lọ ní odò ló bá pe ọmọ rẹ. muhammadu lọmọ bá dáhùn. làdé ìkìyà ọmọ. máa. Allahu akbar. láti sàlẹ̀ omi gbogbo àwọn àgbààgbà báyìí ti ń túbọ̀ látẹ̀kẹ́ lọ́wọ́ àwọn ojú ara wọn pé èé èé irú kí tún lè yí. pàdé ta rábìnrin sì ní ìlànà ìdílé ibi wàkọ́ọ̀dà àyùṣe ìlànà. ṣírù sákìtì wọ́n kọjá ó kọjú sí jùlẹ̀ onírú kí tún wà lélẹ̀ báyìí àwọn òrùlé yìí o. fàkọ́ọ̀dà ìdílé yìí. أقول أنا في المغادة مرائية لمن لله عز وجل arábìnrin yìí ẹni tí máa ń sọ ìwọ ọlọ́run ni ó bí ọlọ́run síwájú ní sọ ìwọ ọlọ́run nígbà gbogbo. wàhálà ukimu máa ń ká nàmú ọ̀yà. àwọn tí bá ti máa ń sọ ìwọ ọlọ́run bíi ti máa ń rí lọ́rọ̀ rẹ̀ yìí. فلهذا لا تحدث حادثة حتى تعلم بها. Mọ̀ mi jẹ́ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi kó mọ̀ sí. Torí pé òun náà ń sọ ìwọ ọlọ́run. Gbogbo tí yóò bá ṣẹlẹ̀ obìnrin náà máa mọ̀ sí. Fọlíhàdà àǹfà. Lójú ìdọ̀ pé rárá sẹ́, ọlọ́run ò lè pa ọmọ òun. Torí pé kò mọ̀